màá máa sọ pẹ̀lú òtítọ́ nítorí pé kọ́lọ́run lè gbèjà mi kí Bukky Ọláìdé ilé ọgbọ́n ìpadàbọ̀ ilé ọgbọ́n àbí kí lolórí burúkú ń jẹ́ àti gbogbo ẹ̀dá tó kọ́mẹ̀ntì sunday post Bukky Ọláìdé kí gbogbo wọn lè ṣí ẹ̀sìn kí wọ́n lè rí i pé àwọn orí kan wà téèyàn kì í ṣẹ̀ mo ní ẹ má ṣẹ̀ mí ṣe rí ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn lórí social media mi mò ń ṣe yín mo ti sọ fún yín rí ẹ̀rọ bí mò ń ṣeré èmi mò ń ṣe yín mo ń ṣe yín mo sọ lójú ayé mo ń sọ èmi mo ń ṣe yín ẹ má máa wá bá mi èmi má gba ti yín jẹ́ lẹ́yìn mo máa ń fàdúrà báyé yín jẹ́ ní close door mo máa ń báyé yín jẹ́ mo máa ń sunkún sọ́lọ́run lọ́rùn ẹ má máa wá bá mi ẹ má máa ṣorí burúkú ni bíbélì sọ fún mi pé tí ìwọ bá ní ìdánilójú nínú ọkàn rẹ pé èmi ọlọ́run èmi ò sì dẹ lóhùn abẹ́ ń àbórí yín burú abẹ́ ya wèrè mọ́tilẹ̀ bí mo ṣe ń sọ lọ bó ṣe wá á dà fún yín o bí o mọ nǹkan tó kàn mí bẹ́ẹ̀ o wọ́n ṣà sẹ́ndì líǹkì yẹn sí mi bó ṣe sẹ́ndì líǹkì yẹn sí mi ah mo bá ṣe ó bá di gbémilékè ọmọ sista Bukky Jesse bí mo ṣe níwájú ọlọ́run àtèèyàn mi ìtì ẹ̀kọ́ mọ̀ pọ̀ ọmọ yẹn ni ọlọ́run orí nǹkan tí mi ń sọ yìí ọlọ́run ọba àjíkẹ́ ọba àjíyè ọba mi òṣùpá agbókè amọ̀yọ́ lọ́wọ́ gbọgbọrọ ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọba tí ohun gbogbo rí kedere níwájú ẹ̀ tí n bá parọ́ fún nǹkan tí mo sọ ọlọ́run ìjọ má gbèjà mi lọ́wọ́ àwọn pípò yìí ṣùgbọ́n tí mi bá parọ́ ọlọ́run dìde ní ìbínú rẹ kí o bá mi yé kí gbogbo àwọn èèyàn tó ń ṣe nínú bíní sí ọkàn mi kí ọ̀nà wọn kó dàbí èèyàn gbòdì níwájú afẹ́fẹ́ káńgẹ́lì olúwa kó lépa wọn èyí áńgẹ́lì tí ò láàánú ẹgbẹ́ bí kò wọ́n. so bí mo dẹ̀ ṣe rí Kini yẹn e. mi tètè mọ̀ mo zoom ẹ̀ mo ní talélè talélè mo ní káì ah ọmọ yìí ni ok mi ò sọ kankan mi tí ì the last time tí mo bá sista Bukky Jesse sọ̀rọ̀ was February níwájú ọlọ́run àtẹ̀yàn February ni mo ba àǹtí Bukky sọ̀rọ̀ last ṣe yìí mo pè wọ́n ní March but obviously mi mọ̀ bó dàbọ̀ busy ok so the next thing mi ì tiẹ̀ ṣe nǹkan Kini eko weigh me down ó weigh me down because omo ta à ń sọ yìí gbémilékè tèmi mọ̀ yìí ọmọ mi ni òun àti ọmọ mi school logo na lo king of kings ẹ lọ google ẹ lọ wòye tán sanbẹ kí èèyàn tó lè rọmọ lọ sí private school lo òyìnbó nílùú òyìnbó ìgẹ́ta síbi right king of kings lọ́jọ́ lọ ọmọ tí mo ti gbé sínú mọ́tò mi tí mo ti ẹ mọ̀ gbà mí bóyá àǹtí yẹn bóyá wọ́n wà níbi iṣẹ́ mo ti pick ọmọ yẹn rí mo ti drop ẹ̀ sílé ẹjọ́ torí ọlọ́mọ tí mo ní bond pẹ̀lú mo lè marry for so many years because obviously àǹtí Bukky busy èmi náà busy oníkálukú ń ṣe láìfẹ́ bọ̀ ṣé irú ọmọ yẹn ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ́ ní ọgbọ́n o ẹ understand ẹjọ́ ẹ máa bá mi fi làákàyè bá ọ̀rọ̀ yìí lọ o gbogbo yìí lẹ mọ bí sista Bukky Jesse ṣe jẹ́ sí mi lórí Facebook yìí ẹ mọ̀ pé true sista Bukky Jesse ni mo fi dẹni tó wọ fraka gbogbo yín lẹ mọ̀ bí sister Bukky èmi àti sister Bukky Jesse a lè máa sọ̀rọ̀ for six months but she always owe a special place in my heart right and I will always owe a special place in her heart and ah ilé wa síra wa ilé mi sílé sister Bukky Jesse wà láìkò tó five minute drive but láti ìgbà tí mo ti wà ní Manchester yìí for over twenty years ẹ̀ẹ̀mejì péré ni mo délé sister Bukky Jesse rí bóyá ẹ̀kan làwọn délé tèmi rí right okay nígbà tí mo rírun nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ọmọ yẹn ọmọ tí mo ní personal bond pẹ̀lú ọmọ tó jẹ́ pé King of Kings is a very lovely school Christian school for that matter ṣó ti yẹ yín ó ṣọ́ọ̀kì mi àṣàbíamọ ara mi tutù ṣó yẹ yín bẹ́ẹ̀ mo wá wò pé ha mi ò fẹ́ ṣe show mi ò fẹ́ escalate anything torí pa abiamọ ni mí mi ò fẹ́ sọ anything mo pe mi ì tẹ pàǹtí yẹn lánàá because you know I was still in shock I didn't know you know, what could have happened? What could have gone wrong? I didn't know, you know. Mo dẹ̀ pé àǹtí yẹn ní ọ̀sán yìí, but obviously wọ́n wà ń bìṣẹ́. Kí ni mo dẹ̀ ṣe? Mo dẹ̀ fọkàn mi ṣàdúrà. Mo dẹ̀ bọ́ sórí Facebook mi. Mo dẹ̀ gbé picture sister Bukky Jesse. Mo dẹ̀ ṣe àdúrà. Okay, mo wá ju voice note sílẹ̀ fún wọn. Mi mọ̀ bóyá àǹtí yẹn gan máa ti gbé voice gbé voice bóyá ma ti gbọ́ voice note yẹn mo dẹ̀ gbé picture sister Buki Jesse mo dẹ̀ gbé síbẹ̀ kí ni mo kọ mo ní my dear sister Buki Jesse my prayer and thoughts are with you may you continually have reasons to smile ó tán àwọn èèyàn dẹ̀ ń wá bẹ̀ òkè kẹ́ mọ̀ pé mi ò ṣe drama person ẹjọ́ yín ọlọ́pọlọ tẹ̀ wá lórí bíbẹ̀ máa fọpọlọ bá mi lọ mi mo ṣe rí gbogbo ṣé orí burúkú tó máa ń ṣe mo hate ti ẹ̀ bàjẹ́ bàjẹ́ tẹ́ bá mọ̀ mí àwọn tó mi lẹ́kọ̀ọ́ tí mi lọ wọ́n mọ̀ mí i'm too private to the core nítorí pé mo máa avoid the show because tẹ́ bá ṣe show ọ̀tọ̀ nìkan tẹ́ máa sọ ọ́ máa twist ẹ̀ àmẹ́bọ má gbé show mi o anybody tó bá mọ̀ pé tó bá gbé show mi tí ọba bú mi lọ́ndẹ̀ tó o dẹ̀ mọ́mọ́ gbé show mi i swear my mother's grave máa make sure pé page ẹ lọ America ò kọ́ sí mi lẹ́nìtì láti lọ facebook office wà ní dublin british citizen ni mí láti bíbá sí dublin kò ju one hour lọ tí màá fi débẹ̀ tí màá fi tí màá fi tí màá fi sọ pé ẹ̀ ń búlì mi i will make sure your pay goes down for it mo mọ àwọn nǹkan tí mo tí mo ti pile up jọ fún yín yes okay right mo dẹ̀ gbé fọ́tò àǹtí yẹn síbẹ̀ so gbà tí mo gbé fọ́tò àǹtí yẹn síbẹ̀ olórí burúkú má ṣàǹfààní ọmọ kan ó lóun jẹ́ ẹ jẹ́ obi tí mo screenshot ẹ̀ sí ẹ̀ ó dàn ẹ ó dọ̀nà ẹ ó dàn mo screenshot ẹ kí n tó block ẹ olórí burúkú má ṣàǹfààní ọmọ Bukola mi Akínọlá ó wá ní well don't be surprised no good prayer will be answered on her for the sake of Liam she calls. she calls the day in and out on her show may peace be far from her and her and accomplice for causing an innocent child mo sì máa gbé yín débẹ̀ mi ń bọ̀ ẹ mi ò fẹ́ drama Olori burúkú má ṣàǹfààní kan yẹn náà ló ń jẹ́ mo pé lọ́lá àkàndé yẹn náà bá sọ pé ẹ eh, Bukola mi don't mind your ponu who is praying for her mo wa lọ wo profile ẹni tó bú mi yìí mo rí ibi tó belong sí mi sọ̀rọ̀ because mi ò fẹ́ drama ṣó ti yé She understand mi ò fẹ́ drama She get god bless you for that comment Zainab Apata mi ò fẹ́ drama mi ò fẹ́ ṣe show níwájú Ọlọ́run àti ènìyàn mi ò fẹ́ ṣe show ṣe tẹ̀rí lórí ọ̀rọ̀ ọmọ gbé mi lékè mi ò fẹ́ ṣe show because ọmọ tí mo fe ti mo de close money. ni nígbà tí ọmọ yẹn wà school king of kings cause school kan náà lòun àtọmọ mi jọ and it's a private school ẹ lọ wòye tán sanbẹ right so you know mi wá fẹ́ sọ̀rọ̀ mo ní ah àwọn èèyàn yìí mo wa blọọkì Bukola mi yẹn mo rí pé àwọn èèyàn kan ti ń bá mi lọ fún Bùkọ́lá mi elépè wọ́n ti ń bu pé kílé tó ń búlì mi pé ṣé mi ò lè stand fẹ́ tí n bá fẹ́ stand fún ni so mi ò dáhùn mo block Bukola mi mo block olórí burúkú tó lóun jẹ́ mo pé lọ́lá mo pé òṣì àkàndé mo block ẹ̀ dànù ok the next thing link kan wọlé ni <laughs> bí link yìí ṣe wọlé mo bá rí olórí burúkú mo bá rí olórí burúkú má ṣàǹfààní aláyé bàjẹ́ ẹni tó jẹ́ pé mo mọ̀ dáadáa Bukky Ọláìdé bó ṣe ṣe ní November nìyẹn Bukky Ọláìdé tó update fẹ́mi ó wá sọ pé ẹ ẹ jẹ́ nǹkan kan tó lórí burúkú ẹ̀kọ́ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn pípù yìí ìkà ni wọ́n èmi mọ bíi tẹ́ ẹ̀ ń lọ mo dẹ̀ ti sọ fún ẹ ní November Bukky Ọláìdé mo ní jẹ́ ń sọ fún ẹ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe láyé yìí tẹ́ máa fi gbé mi gbọ́n màmá ẹ ọmọ àgbà ni mí ọmọ tó kọ́ nílé re èmi wọ́n kọ́ mi mo gbẹ́kọ̀ọ́ mo tuntun ra mi kọ́ lórí gbogbo Facebook yìí mi ò láyé mi mi ò sọ ha ọ̀rọ̀ àlùfàǹṣá sí yẹsà bọ́ọ̀dì mo dẹ̀ ń sọ pé táyé bá ń jáyé tọ̀run bá ń jọ̀run I will never look at that woman in her face and insult her no matter how you stupid idiot like Bukki Olaide and co and ilé ọgbẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ òfẹ́ ẹ̀yin ọmọ àdánù no matter how you try to manipulate and twist everything and orchestrate ìjà kò lè work ẹ dá padà máa fèsì yín bọ́mbà tó bọ́mbà ayé yín ò ní dá ẹ ní ṣe oríire ẹ̀yin àti ta ni kò sí kankan tó ń dí mi lọ́wọ́ mọ́ sórí gbogbo four years ago tẹ́ máa ń bú mi ẹ ti máa ń ṣe bẹ́ẹ̀ pé mi ò rí ẹ ní ṣe oríire wà láìtàláì ayé yín á bàjẹ́ sí mi lọ́wọ́ ni àbẹ́ ẹ̀yin á máa update èmi á máa ṣe show fún ìyá yín ni but tó bá bí ẹni tó bá pọ́n ṣú ọ̀fọ̀ ẹ Búkì Ọláìdé àti gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń comment Sunday post ẹ̀ ẹ gbé ojú yín face mi one on one ẹ ní ṣe oríire èmi tí bá dákẹ́ mo dákẹ́ sórí èmi màá ṣe ṣòfin yín màá tún fi àyájọ́ nu bíbélì àṣẹ àṣẹ tó wà nínú bíbélì màá fi ṣe èpè fún yín tẹ bá rí fà tó ra wọn kẹkọ mi ní bastard èmi ni mò ń sọ bẹ́ẹ̀ fún Iwo ìwọ owó owó antecedent mi lórí Facebook ni right okay Bukki Ọláìdé olórí burúkú ẹ máa gbọ́ nǹkan tó sọ. So olóṣì olórí burúkú ẹni tí ilé ayé tí ò balance ṣé mi mo gboko lọ́wọ́ ẹ̀ olórí burúkú ọmọ òṣì ọmọ àdánù ṣé torí mò ń bẹ faṣọ bò mo mọ̀ ẹ́ dáadáa ju bó ṣe mọ̀ rẹ̀ lọ àdébẹ̀ ṣe sọ pé lórí burúkú ni ẹnì wàá sọ fún mi bóyá nǹkan tó kàn mí ẹ jẹ́ ìsàn kan tí Bukky Aláìdé sọ fún yín Bukky Aláìdé bá sọ wípé ló bá ní pé ẹ máa gbọ́ nǹkan tó sọ mò ń bọ̀ kẹ́ lè mọ bó ṣe ń fẹ́ búlì mi ẹ máa gbọ́ ló bá ní ó ṣe báyìí Bukky Ọláìdé ó bá ní if it was Esabod children you will never see solidarity from that sneaky snake she go keep quiet dey shout my beautiful people my beautiful people Bukky Ọláìdé ò ní ṣe oríire tó péye Bukky Ọláìdé mo challenge ilé ayé ẹ wá fi ilé ayé ẹ búra sí tí wọ́n bá ń gbèjà màmá Esabod láti inú ọkùnrin tó bá ṣàbòsí Bukky Ọláìdé kò ní dáa fún ẹ wá bọ́ta síta tí ìwọ bá ń gbé ìjà Ìyẹ́sábọ̀dù láti inú ọkàn ẹ wá Búkẹ́ládé mo challenge ìjà ẹ kò yóò ní ṣoríire mọ́ tilẹ̀ mo mọ̀ ẹ́ dáadáa àbáyé ẹ fẹ́ bàjẹ́ ṣoré ni bí mo ṣe wà I'm a very secretive person ṣorí àwọn èèyàn kan wà lọ́ndà fake profile tó jó lóríire ni wọ́n tó jẹ́ pé I'll forever hard them àwọn bíi Pinky àwọn bíi Yèyé Judy tó jẹ́ pé àwọn èèyàn wọ́n wá fake profile lọ́wọ́ o kò yẹ but they hold a special place in my heart because tó bá sọ pé àwọn èèyàn dúró tì àwọn èèyàn nìyẹn kò ń ṣẹ̀yìn olórí burúkú fake profile tẹ́ pé ẹ máa dúró tì yàn lénìí ẹ ṣèkà fún yàn lọ́la ẹ fàtẹ́gùn sí lọ́la òkè olórí burúkú Bukki Ọláìdé jẹ́ ń block ẹ̀ kò máa gbọ́ mi ò fẹ́ kó sọ̀rọ̀ olórí burúkú Bukki Ọláìdé yes i'm not dwarf i'm not a dwarf i'm a petite petite beautiful girl with a bad ass shape ìyá ẹ̀ onírú shape tí mo ní Búkì Ọláìdé kò gbọ́ ni kò kọ́ Búkì Ọláìdé mi ò fẹ́ kó comment olórí burúkú ni ẹ́ o mọ nǹkan tó ń jẹ́ draft draft bẹ́ẹ̀ láti o lọ school èyí tó yẹ kó fi lọ school ló fi ń ṣaṣẹ́wó kiri níbi tó wà sórí ìwọ kò lè update fún mi ni kò sẹ́nibọ̀dì tó ń rí ẹ o lógo ògo fake profile ló ní ògo inú òkùnkùn ló ní wàá update táyà èmi á máa fún ẹ jẹ nígbà tó bá wù mí ṣó ti yẹ bẹ́yìn o mọ nǹkan tó ń jẹ́ draft jẹ́ ìsọfẹ́ sórí bírú eh, mi fẹ́ dárúkọ èèyàn mi fẹ́ i don't want to mi fe jẹ́ kí lady tí ó popular ní nàìjíríà ń sìn yẹn ṣó ti yẹ mi fẹ́ kódà bẹ́ẹ̀ pé bóyá mò subject to bully àwọn draft àwọn to bá kéré i'm five two ṣé nǹkan tí mo sọ yẹ five two kí ẹ kàwé ìwọ wo Jada Pinkett wo bó ṣe fine petite nìyẹn jẹ́ kí educate ẹ Búkẹ́ Ọláìdé orí ẹ ti dàrú ọpọlọ ẹ ń ṣovaìtì olórí burúkú ọmọ ni ẹ ọmọ tó jámọ́ nǹkan kan olórí burúkú ọmọ òṣì oníbàjẹ́ ọmọ ọmọ àdánù petite ni mí sórí tó bá dé next mi mọ̀ bóyá ẹni next tó bá dé next wàá rí size twelve long size twelve petite ṣó ti yẹ so mo educate torí ọjọ́ mi tó bá lọ sọ́ǹtà because you gonna sound like an like olórí burúkú that you are so when you see people of my shape or not even of my shape of my size we are called petite ṣó ti yẹ Bukky Ọláìdé olórí burúkú ọmọ òfò ọmọ àdánù olóṣì ọmọ tínú òdùn nílé ọkọ olórí burúkú ọmọ òfò kò sí nǹkan tó fẹ́ gbé wájú kó sọ pé kìnnìkan kìnnìkan alálàlálá ayé ti kọjá kò lórí ìyẹn i'm happy beyond happy mo kọ̀ rọra lego mo ra ń fọgbọ́n jẹ happiness mi lẹ́gbẹ̀ẹ́ kan ṣé ti yé ibì kan so burúkú ni ẹ gbọ́dọ̀ mọ bí happiness yẹn ti ń wọ ẹ máa fẹ́ bàjẹ́ ayé ò ní da Bukky Ọláìdé ò ní ṣe oríire anyway so yeah bí mo ṣe ń sọ lọ ni Bukky Ọláìdé ló bá comment ló bá sọ wípé èmi o tó bá jẹ́ pé ọmọ màmá ẹ olórí burúkú ni ẹ ṣé wọ́n mọ relationship tí mo ní pẹ̀lú ọmọ màmá ẹ sista Tina ojoojúmọ́ la máa ń sọ máa mi rà para Olori olórí burúkú ara ẹ̀ ṣé mi láyé yìí Lori Facebook kò sí bógun ṣe lè dò sórí mi kí n fi ẹ̀yìn yẹ́ sábọ̀dúlẹ̀ one minute mi ń ṣọmọ ewé mi ẹ̀ bá ṣọmọ ewé rí láyé mi I am just a lover of Esabod sórí olórí burúkú ẹ̀bùkẹ́ láìdé ó mọ̀ọ́mọ̀ sọ pé if you were to be Esabod children that they cause. eh, she will not eh, kí ló sọ she will not show solidarity olórí burúkú ni ẹ mélòó ni mo ti celebrate anna lórí péjì yìí àló lórí burúkú ni ẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ Bùkí Ọláìdé ò ní ṣoríire wà lábòsí òṣì olórí burúkú ara yín ẹ bọ́ sójú ayé ẹ lẹ́yìn support mama. ẹ lọ create group lẹ́yìn ẹ fi máa tarnish image màmá orí ẹ burú olóṣì ọmọ òfò ọmọ àdánù kò dẹ̀ ní dá fún ẹ kò dẹ̀ ní dá fún gbogbo ìṣẹ̀dá tó bá comment sọ́dá nǹkan tó sọ ẹ ní rí nǹkan gbéṣe ire gbéṣe láyé yín áńgẹ́lì olúwa lépa yín àdàbí tí ń bá ṣẹ̀yìn lókù Adabi. àdàbí tí èmi Fọláṣadé tó bá pè ìgbà tí mo celebrate Bukky mo fi ṣe àbòsí nìkan ló kù olórí burúkú ni ẹni mo sọ fún ẹ pé Bukky Jesse mo ní pé five minutes away ló ń gbé from me àbọ̀ ń ṣi èrè ni mo ń sọ fún ẹ pé mo ti mọ Bukky Jesse ṣé ọmọ ìgbà tí mo ti mọ sister Bukky Jesse ni àbọ̀ olórí burúkú ni ẹni tó gbé mi dòdì fraka mo ti mọ sister Bukky Jesse láti ọdún wo ilẹ̀ ti ilẹ̀ ti ilẹ̀ ti ta sí. Si táà tí Bukky Jesse máa gbé jollof rice sínú mọ́tò tèmi àmà kiri kírìmù mi nínú mọ́tò ibẹ̀ mo ti mọ̀ àǹtí ò dẹ̀ pè mí kò ń bá mi sọ̀rọ̀ lọ́rọ̀ èmi ò ráyè orí burúkú ṣe bóun ni mo challenge yìí mo sọ pé mo ti bá sista Bukky Jesse sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn go ojú one minute last February okay mi o bá wọn February mo bá wọn sọ̀rọ̀ last mo de wa leko for five months èmi ò buruku ṣe olórí burúkú bíi tiẹ̀ Bukky Ọláìdé tó máa máa ṣàbòsí tó máa máa rojọ́ kiri okay ó wá sọ pé èmi o tó bá jẹ́ pé àwọn ọmọ màmá ẹ̀ sábọ̀dọ̀ olórí burúkú yẹn ìgbà mélòó ni orí Facebook yìí ni mo ti stand ni mo ti show solidarity fún yẹn sábọ̀d àìmọye ìgbà olóṣì olórí burúkú orí mi kí n lọ sí any team kí n dì káàmpù lọ ẹ̀yin olórí burúkú ẹ máa lo Bùkẹ́ Ọláìdé ẹ fi dì káàmpù lọ séwé ẹ lo Ọláìdé Òbúkì ẹ fi dì káàmpù lọ sí ayé ẹ wá máa lọ kiri bí ìgbóná ẹ wá máa move in a perpetual circle ẹ̀yin olórí burúkú tó jẹ́ pé wà nínú òkùnkùn ẹ̀ ń tafà sínú mọ́lẹ̀ báwọn èèyàn rí yín ọlọ́run ọba ń rí yín ọta fàsókè tó yí dọ́borí ni béèyàn ò rí ọlọ́run ọba rí ẹjọ́ ẹ máa bá mi tẹ love button wọ́n ti ń flag mi you understand i will caution the mo ń ka comment ẹ máa bá mi tẹ love button ẹjọ́ torí ọlọ́run. kò yé yín understand anybody ò insult anybody mi tí ì rí mi tí anybody ẹ ṣe mo pé mò ń sọ̀rọ̀ ẹ máa bá mi ẹyẹ máa ṣàtẹ love button kí n máa rí òkè ẹjọ́ tí Bukky Ọláìdé tí ò bá jẹ́ olórí burúkú má ṣàǹfààní èèyàn tí ò bá jẹ́ àìdá tó ń gbénu ọmọ èèyàn ẹjọ́ kí ló update fún mi fún ṣé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kí ló kàn mí mi ò tiẹ̀ mọ̀ bóyá anybody ja. ẹni to fún mi ní líǹkì yẹn kò fún mi ní líǹkì yẹn láti ibi ìjà ó kàn ṣe rí bí mo tẹ̀ ṣe rí kinní yẹn báyìí ọkàn mi kò lọ sí ara ọmọ yẹn pé what ọmọ yìí ọmọ mi ni ẹjọ torí Ọlọ́run ẹ má divert show yẹn ẹ má bá mi tẹ love but ẹ má ṣàbù anybody ẹ má búra yín ẹ ṣàmà gbọbọ tó wáyé pé Búkì Ọláìdé lè bá ń fún lépè ìtòrò lórí burúkú ọmọ àdánù ni ọmọ tó ń da lérú ni ṣó ti yé yín sórí Búkì Ọláìdé mo ti wà lórí Facebook láti 2017 àwọn tiẹ̀ tó ní fake profile bíi tiẹ̀ wọ́n ti ṣe jù eléyìí lọ tọkàn máa bú mi bú mi bú mi nígbà tó yá wọ́n rẹ̀ dànù ni bí ọmọ sàn bó ṣe máa rẹ̀ dànù nìyẹn ṣó ti yí ẹ torí pé mi ò mọ̀ ẹ́ rí o kàn dédé sórí gbogbo ẹ̀yin tẹ́ sọ wà àwọn míì ní tẹ́ sọ wà lórí eh, fake profile personal vendita lẹ́ni mo mọ̀ ẹ́ dáadáa Búkẹ́ Láìdé personal vendita lẹ́ni tẹ́ máa ń sọ pé ẹ̀ ń solidarity fẹ́ni kankan ìjà ara yín lẹ wá jà lórí Facebook kò ń ṣẹni tẹ́ sọ pé ẹ̀ ń gbèjà gangan lẹ̀ ń gbèjà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run thank you jàre ìwọ tó love mi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ṣé tẹ́ ẹ bá rí pé èèyàn jó lórí burúkú tó jẹ́ pé Ọlọ́run ò ní pínre fún ṣó yẹ kí Bukky Ọláìdé ọmọ olórí burúkú má ṣàǹfààní tó wà lọ́ndà profile Bukky Ọláìdé ṣó yẹ kó kọrú ọ̀rọ̀ báyìí ó fẹ́ kí màmá wá fún mi ó fẹ́ kí màmá bú mi màmá ò ń ṣe wọn ò ń ronú bí wọ́n ṣe ń ronú màmá is very intelligent màmá mọ̀ from day one pé mo máa ń bá sista Bukky Jesse ṣe àǹtí sista Bukky Jesse àti màmá bá ń jà mi ò ever dá sí rí torí mo máa ń rí àsìjàyà àtọmọ wọ́n ti jà yí tójú yẹn lórí lórí social media yìí tán ti parí ẹ̀ ẹ̀yin onílàkàyè èèyàn ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin ọlọ́gbọ́n ni mò ń bá sọ̀rọ̀ ṣó ti yẹ yín kan tí mi sọ ẹ̀yin tẹ́ ní ọpọlọ ẹ̀yin tó jẹ́ pé ẹ fear of God the fear of God is the beginning of wisdom ẹ̀yin tẹ́ ní ọpọlọ orí ẹ̀ Facebook yìí láti wà màmá àti sista Bukky Jesse wọ́n ti jà jà jà màmá dẹ̀ tún ṣèṣe abiyamọ wọ́n gbéra wá sí Manchester wọ́n wá sí pàtí àbúrò sista Bukky Jesse so ẹjọ́ torí Ọlọ́run ṣe rí let me tell you something nínú gbogbo yín ẹjọ́ sọ fún yín being gentle àbí kéèyàn dákẹ́ sórí èèyàn tó bá kọ́ ẹ̀ gangan ló ní ọgbọ́n jù èmi mo wà very very wise Ọlọ́run fún mi ní ọgbọ́n ó fún mi ní ìmọ̀ ó tún wá fún mi ní ìwà pẹ̀lú mo dẹ̀ ṣe kí ni mo ní serious integrity I don't get myself involved in things like that. You will never see me one day. Àǹtí Búkì Òpèbírí go bá mi discuss mama. I just sorry. And you know that wọ́n worry. ká discuss ọ̀rọ̀ mama. táwọn àti màmá bá jọ ń jà. Wọ́n á jọ jàjà wọn, wọ́n á tún jọ parí It's got nothing to do with me. Okay? I am never, I am never gonna get involved. Because I have seen incidents, I have seen e-, events lórí social media yìí mo ti rí bí gbogbo ẹ̀ ṣe máa ń lọ everything goes in a perpetual circle so if you're wise you lay back and you just observe and you stand with whoever that you feel that you love and that's what I do and that's what I do here so olórí burúkú má ṣàǹfààní Bukky Ọláìdé so you are bullying me because I posted Sister Bukky Jesse picture and I said Sister Bukky Jesse Ọlọ́run á fún reason So mama fi smile everyday jọ ṣé lori post tí mo ṣe yẹn ṣé mo bu mama. ṣé mo bu ọmọ ewé kò lè dùn mí olórí burúkú ni ẹbùkẹ́ ọláìdá àti ilé ọgbọ́n padà bàbí kí lolórí burúkú yín jẹ́ àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ màmá tó bá tó bá dúró ti mama. àwọn yẹn lẹ máa ń lọ bá fi le àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ ìyá yẹn lára ẹ̀ olórí burúkú ni ẹbùkẹ́ ọláìdé olóṣì ọmọ àlè ọmọ àtòkọ wá balẹ̀ jẹ́ ọmọ ìrankíran ni ẹ kò sí sórí nǹkan tó wà ń tà ń bẹ̀ yẹn nǹkan tó wà ń tà ń nìkan lẹ lè sọ you can only discuss my past you can't know my future you can't know what i'm going what is happening in my life presently and let me tell you something who who ta ló sọ fún ẹ pé lórí burúkú ni Ebukelade who ta ló sọ fún ẹ pé i'm scared of my past My scar is not bad at all. Everybody's got a scar. Ṣèbó lórí burúkú tí nítorí ẹwà láńdà fake profile láṣẹ mọ́ orí burúkú tó ń ṣẹlẹ̀ sínú ìgbésí ayé yín. But by the virtue of circumstances, my life happens to be a movie before a whole lot of you. Hence, you have the opportunity to know what has happened in my life. Ṣé wọ́n á sọ fún yàrá ìjà ẹ pé ó wá ti èmi Fọláṣadé lójú? Àbí mo gbéṣẹ́ rán ẹ? ṣọ wá sọ fún ẹ pé èmi gbéṣẹ́ rán yàlájà yín pẹ̀lú páàsì olórí burúkú tí ẹ fẹ́ gbé wá ṣọ wá sọ fún ẹ pé ọlọ́run ò ti fi páàsì fi ra ọjà ẹ̀rín àárọ̀ ibi tí mo jókòó sí mọ́tò four point eight million mo tà níwájú mẹ́ta lọ́kàn van tí mo gbé lọ láti bí mọ́tò four point eight million ó tí mo ti kọ́ aláàárọ̀ ẹ̀ ṣọ wá sọ fún ẹ pé ilé ayé yín ṣọ wá wùn mí ni ṣọ wá rí wọ olórí burúkú tó sọ pé ilé ọgbọ́n ẹ wá wo nǹkan tẹ́lẹ̀ lọ́kọ sí under comment Bukky Olaide. Ó ní Fọláṣadé Ọlátúnjí. I will mention your name so that you can stand for Bukky. But since all this while she's been cursing Liam, do you do any updates or prayer for the poor or Mama Esabod kids Burukuni burúkú ni Adajale? Anytime Bukky calls any kids, you don't do anything. I'll bring your daughter picture and rain calls on her. Ṣé worry wá So can you sọ for? kan fún ẹ? Ìpadàbọ̀lé ọgbọ́n ṣó mọ̀ pé mi ò kí ń rojọ́ jù tí ò bá gbé fọ́tò ọmọ mi síta kó o rẹ nǹkan sì le ṣé lògùn má mọ̀ wà láìtàláì mo fi títóbi ọlọ́run bá búra mo fi ọlọ́run ọba adẹ́dá aṣẹ̀dá ọba mi tó mọ ohun gbogbo ọba mi tó mọye ìràwọ̀ ọba mi tó mọye tí irun orí ń jẹ́ ọba mi tó jẹ́ pé ìgbà tó mi àti ẹ̀jẹ̀ máa di ìwọ padà bọ̀ ilé ọgbọ́n ò sí ń bẹ̀ mo wá sọ fún ẹ pé tó bá ṣe tó bá regret ayé ẹ call me bastard sọ pé kò sí Ọlọ́run àdàbí tí n bá ṣépè fọmọ kankan rí lórí social media yẹ bring it out àdàbí tí n bá bá yín kọ̀ sọmọ rí lórí social media yìí ẹ bring it out àdàbí tí n bá ṣépè fọmọ lọ́mọ tó bá ṣe tó bá regret ẹ kò sọ pé kò sí ọlọ́run ọba jehovah el shaddai kò sọ pé kò sí the greatest i am that i am kò sọ pé kò sí dánwò ọmọ tó jẹ́ pé má kàn ni ìṣẹ̀dá tó bá ìṣẹ̀dá Ọlọ́run ọba lọmọ yẹn ìwọ rò bí Kenny is just an ordinary child What is my daughter got to do with this? Thank you, Auntie Neki. Kí ni Kelly ní láti ṣe? Ṣebí mo sọ fún yín pé majority yín tẹ́ wà lọ́ndà fake profile. Ẹ̀yin ìkẹyàn personal vendita lẹ́ ń gbé wá sórí Facebook yìí. Mo ní pé tó o bá ṣe é tó o bá rí burúkú láti bẹ̀ sọ pé kò sí kẹ́lì sọ pé kò sí ọlọ́run ọba i'm telling you o ò mọ èèyàn tí mo jẹ́ ni èmi bá ọlọ́run sọ̀rọ̀ ṣé ìwọ ti gbàdúrà rí padà bí olé ọgbọ́n ìwọ ti gbàdúrà rí kọ́run ṣí èmi bá ọlọ́run sọ̀rọ̀ débẹ̀ ni lọ bèrè history mi lórí facebook yìí lọ́wọ́ àwọn èèyàn tó bá mọ̀ mí pé báwo ni Fọláṣadé máa ṣe ń gbàdúrà èmi tó jẹ́ pé mo gbàdúrà títí mo tún gbàdúrà fáwọn èèyàn lọ́sípítù wọ́n dẹ̀ rí ìyanu ọlọ́run ọba. à ah, ìpadàbọ̀lé ọgbọ́n jọ ṣe ọlọ́run á jẹ́ kó ṣe ìwà àti Bùkí Ọláìdé ẹgbẹ́ píkṣọ̀ ọmọ mi jáde èyí tó bá kun kẹ́lì ẹ̀ sọ ó wá wá fún ẹlẹ́sì ó ní pé BJ ṣépè fún Liam olórí burúkú ni ẹgbà tí wò láyé jọ ṣé oròbẹ́mi ò láyé ni kí ló kàn mí pẹ̀lú BJ ṣépè fún Liam èmi ò mọ̀ bóyá ń ṣe show èmi ò mọ̀ nǹkan tí sister Bukky Jesse ń sọ lórí show ẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ọjọ́ tí mo débẹ̀ last ní February so ìgbà tí Mohbad kú lọ́wọ́ lọ́wọ́ page mi mo wà lára àwọn first set of people tí mo jáde tí mo ṣe show mo ṣe show ní mo wà ní Italy that was last year mo tún ṣe show mo fi commiserate pẹ̀lú Mohbad àti family I felt it because abiamọ ni mí so òjọ́ torí ọlọ́run ó fẹ́ kí n máa jókòó sórí facebook kí n máa follow nǹkan tó ń ṣẹlẹ̀ eh? from shows to show ṣé èmi abólórí burúkú ni ẹni ọmọ aráyá béèrè nǹkan tó ń fi pamọ́ sí ẹ lọ́wọ́ ìwọ àti Búkì Ọláìdé ilé ọgbọ́n padà bọ̀ olórí burúkú má ṣàǹfààní ọmọ aráyá bí yín léèrè nǹkan tó ń fi pamọ́ sí yín lọ́wọ́ jọ torí ọlọ́run ṣé mo mọ̀ gbà tí èmi wà lórí ṣé o sista Bukky Jesse ṣé mi mọ̀ gbà tí sista Bukky Jesse ṣépè fún Liam kí ló kan èmi ṣé mo kí ló ọ̀rọ̀ tèmi ṣé mo mọ̀ ń pa ẹ̀ olórí burúkú má ṣàǹfààní ó wá fẹ́ máa fi ọ̀rọ̀ Liam ó wá fẹ́ máa fi kọ́ èmi lọ́rùn nǹkan tí mi ò mọ̀ ń pẹ̀ ẹ kàn máa máa ṣàtàmọ̀ àṣàmọ̀ how does that concerns me báwo ló ṣe kàn mí wípé ṣé mo wà responsible ṣé mi ni mo ní ẹnu sista Bukky Jesse àbí mi ò dẹ̀ gbọ́ mi ò fetí gbọ́ rí mi ò gbọ́ ní ìgbà tí mo ti dé látẹ̀kọ́ yìí wọn ò fi tó mi létí pé sista Bukky Jesse ever ṣépè fún ọmọ ọmọ mi ẹ sábọ̀dì mi ò gbọ́ so òjọ́ torí ọlọ́run kí ló wá ń sọ fún mi pé sista Bukky Jesse ó kọ́ sí eh, Liam èmi ò dá sí àbólórí burúkú ni ẹni ṣòro bí gbogbo àwọn èèyàn tó ní eh, Facebook profile gbogbo wọn lọ máa ń glue mọ shows ni àbó ìṣirè ni àbáyé ìwà àti Bukky ọládáyé yín tẹ̀ ti bàjẹ́ náà because táyé yóò bá bàjẹ́ ẹ ní máa wà lọ́ndà fake profile kẹ́ máa figun mọ́ àwọn èèyàn tó ń ṣe rere lórílẹ̀‐èdè ayé. Eh? since 2016, roller coaster journey náà ni ìjọ olórí burúkú ni go and get a life get a life ẹjọ́ torí Ọlọ́run get a life ìwọ ń sọ pé èmi alábòsí báwo ni mo ṣe ṣàbòsí alólórí burúkú ni ẹ kàn máa lo àwọn adjective mi ẹ mọ nǹkan tó ń jẹ́ àbòsí ẹjọ́ torí Ọlọ́run kẹ́nìbọ̀dì má bú ọmọ níbí torí ẹjọ́ ẹ jẹ́ máa delete àwọn comment yẹn ẹ jọ torí Ọlọ́run ó ti ó ti ó ti ó ti ó ti mo ti ń delete ẹ ẹ anybody tó bá ti búra wọn bí mo ń delete ẹ ni ẹ jọ torí Ọlọ́run mo ń bọ̀. okay ẹ jẹ́ kí n wo àwọn kọ́mẹ̀ǹtì ẹ ṣáà ní sọ̀rọ̀ fún mi mo máa kọ́ntínú ọ̀rọ̀ mi mo fẹ́ mọ nǹkan tí ẹ̀ ń sọ gangan gangan náà because mi ò ka comment mo kàn ń ni. yes okay mo ti delete gbogbo any comment àtẹni tó bú o àtẹni tó okay any comment tó any comment tó bá fi bu mama. màá delete any comment tó bá bú èjè màá delete dànù mo wà lórí bí any comment tó bá bú màmá máa delete any comment tó bá bú èjè máa delete any comment tó bá bú tì mí lẹ́yìn máa delete ye. èmi ò bá yín sí ní gbogbo level ke ma gbé ọmọ ṣépè any comment mo ti dúró sórí comment yẹn sì mo ti delete ye. any comment ṣó ti yé yín any comment tí n bá rí tẹ́ bá bú màmá tẹ́ bá bú èjè tẹ́ bá bú tìmílẹ́yìn àtàǹjọ́lá tẹ́ bá bú àwọn ọmọ màmá náà mo máa delete ẹ̀ ko mi bíbáyìí ṣó ti yé yín ẹ understand any comment mo ń delete ẹ mo ti lọ sórí gbogbo comment yẹn sìn kí n tó máa continue ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n tún wo gbogbo comment yẹn máa delete ẹni mo dẹ̀ máa block ẹnìyẹn ẹ jọ torí Ọlọ́run this is my platform respect me if you have any personal vendetta with anybody go on their page ẹ jọ torí Ọlọ́run I don't tolerate such don't insult anybody here ẹ jọ torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀yín if you know you want to enjoy this show and you want me to talk Do not insult. You have to respect boundaries. Hey, jọ̀ọ́ torí don't drag me into all of these shenanigans. I beg of you. Emma má mama, Emma ẹ sister AJ, Emma má bú Emma ẹ má bú ìkọ̀kan nínú àwọn ọmọ màmá. Mi fracas. Hey jọ̀ọ́ torí ni mi she fracas. Hey jọ̀ọ́ respect me. Ṣé tomo tọ́wọ́n bá she show one ṣó wọn, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ but this is my platform Fọláṣadé Ọlátúnjí ẹjọ́ torí Ọlọ́run ìwọ tó ìwọ tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ mi o wá síbi bíbáyìí ẹjọ́ mi ò fẹ́ mo máa delete ẹ̀ ni ẹjọ́ torí Ọlọ́run I'm not involved in any of this I have just come out here to face all of these people squarely which is Bukky Olaide and co and all of the people that made comment ó ní kan olórí burúkú má ṣàǹfààní tó ń gbé London ẹni tó ń tilé ọkùnrin kan bọ́sì kan ìyẹn mi ò fẹ́ fún látẹ̀ńṣàn mi ò dẹ̀ fẹ́ dárúkọ ẹ̀ ẹ ó dọ̀nà àwọn ọmọ ṣọ́ọ̀pù mi ń pè mí mo ń bọ̀ o ẹ jọ ẹ má bú anybody hello. hello kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ mo ń gbọ́ ẹ ká tètè sọ̀rọ̀ mo wà ń live mo ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀ no. Okay, mo ń bọ̀ mi ní few minutes ó gbọ́ ok bye bye. ọlọ́run a bless yín ẹjọ́ torí ọlọ́run bẹ́ẹ̀ ṣe abide pẹ̀lú rules ẹjọ́ mo bẹ̀.